الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أنا أدعوك فولون أطريكاتي قفوا نبوى محمد سلام ورحمة الله ó gba ọpẹ́ wa ó ṣe àlékún dáadáa wa ó ṣàlékún ìdúródédé wa nínú ẹ̀sìn ohun tí a mọ̀ gbéyẹ̀wò òun náà ni tó ní ṣe pẹ̀lú àwọn òbí wa méjèèjì ìyàwó làákọ̀ sí wọn ipò wo ni wọ́n wà wọ́n wà láyé ni àbí wọ́n sí ní ayé mùsùlùmí ni wọ́n ni àbí wọ́n yé ṣe mùsùlùmí torí pé àwọn òbí wa náà ní ọlọ́kọ̀ tó dé gíní tó wà wá sáyé gẹ́gẹ́ bí Yorùbá ti máa ń sọ kò sẹ́ni tí ò lóbi ìyá àti bàbá àyàfà níbi wa Isa alayhisalam ẹ kó ní ìyá kò ní bàbá àyàfi ìyá ńlá wa àwáwù àbí tààlà pé bàbá rẹ̀ ńlára Ádámù náà ti dá táà tó bàbá rẹ̀ àtàwọn pé kò níyà ẹ̀gbogbo tẹ bá wò kẹ pádàmù sí òkè kò bá níyà àbàbá ńlá wa dámú rẹ̀ tó níyà tí ò ní bàbá ń tẹ ṣùgbọ́n àyókù àníyà àti bàbá ipò tó wá wà ipò tó ga ni ẹbá ní ọlẹ́yìn ọlọ́run àti tànẹ́bì alóyẹ ká ṣe dáadáa sí jùlọ wọn láwọn òbí wa ni ọlọ́ni wa kọ̀dọ̀ ọ̀rọ̀ fúka aláta àbùdú ilá ìyáwó nítorí wọn ṣe lófin ni pé a gbọ́dọ̀ sí nǹkan míì a gbọ́dọ̀ sí nǹkan míì tó jẹ́ jọ́sìn tòdodo ẹnìkan kò dìsáàfù jọ́sìn àyàfóhun nìkan ńlá ìyáwó ọlọ́nìkan nìyẹn máa ń sìn lẹ́yìn tó yẹn ti sin lọ́hùn ìgbọ́dọ̀ tó máa lọ pé òun sàmọ́ kájọ máa sọ̀rọ̀ kájọ máa tẹ̀sẹ̀ ṣe ìpínlẹ̀ Yorùbá ń gbà mí táwọn afẹ́sẹ̀ bọ̀ nípínlẹ̀ bọ̀ wọ́n lè ní ètùtù kan nẹ́ni kan ṣe wọ́n lè láàjò ní wọ́n lè kí náà tó máa gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ ṣe ọlọ́run ní ìta ṣe lófin ni pé aláàtàbùdú ilá ìyáwó ẹ gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run wàbìlìwálì dẹ́yìn ní ìfàànà àwọn òbí méjèèjì kí lẹ́ máa ṣe sí wọn ẹ máa ṣe dáadáa ẹ rí pé ọlọ́run ò sọ pé ká sin òbí ó ní ká ṣe dáadáa sí wọn káṣe dáadáa tí wọ́n gbọ́dá bá ti mọ̀ sí dáadáa tí ó bá ti tákẹ̀tì. imma yablughanna indaka al-kibar ahaduhuma aw kilahuma ìmọ̀ ṣe ń ṣe nígbà mí káà méjèèjì ká dàgbà sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ ṣe ṣe nígbà mí ó yẹ pé kan ti lọ ìkan ló kù tó ti wá dàgbà fàlátà kó láwò òfin má ṣe ṣí ọ wọ́n ní ó fò èèyàn lè fi ẹnu sọ èèyàn sì lè fi ìṣe ṣíṣe nígbà tó bèèrè ń bá sọ̀rọ̀ tí wọ́n ti láìsí wọn kò sọ̀rọ̀ ṣùgbọ́n ó ti ṣe ṣí ọ wọn àbí yẹn ń bá sọ̀rọ̀ ní wọ́n fẹsẹ̀ jẹlẹ̀ ó ti ṣe ṣí ọ àbí ó dojúrú nígbà ń bá sọ̀rọ̀ ó ti ṣe ṣí ọ ọlọ́ni fàlátà kó láwòmá ófin fàlátẹ̀nì harry huma kí ẹni wọ́n mọ̀ jágo mọ́ wọn kí ẹni wọ́n mọ̀ jágo wọn pàápàá jùlọ stéèjì tí ọlọ́ni tí kan bá tẹ́mìlì bá dé lọ́dọ̀ rẹ̀ àbí kan ẹ̀kọ́ tó bá ti dàgbà ń gbà mí ẹlẹ́mọ̀ ìdílé sí mi tí ó lè mọ́ fẹ́ <laughs> pé kámẹ́sẹ̀ tí ọ̀sí wọn bí átẹ́ bá wọn wájú wọn ní ayé èsì tẹ́pà ń lo sẹ́ẹ̀tì gẹ̀ kódà kọ wà ní bọ́sẹ̀ wà lẹ́kọ̀ọ́ yìí kí bàbá rẹ̀ àti mọ́mọ́ rẹ̀ kán wà ní kán mọ́ bọ́sọ̀ kọ́ ni tó bá dojúrú mi tọ́wà yọtí sí ọ̀sí wọn lẹ́nu ọ̀rọ̀ àpẹ́lẹ́ máa sọ fún wọn yes sir yes ma gbogbo tó bá ti ń sọ kódà ó jẹ́ pé nǹkan yẹn tẹ̀ wá rọ́ǹgì ó lọ́nà tó gbà sọ èyí wọ́n mọ́ ká dádì ẹtún dé àbí ah, ẹtún dé báwo kéèyàn mọ́ ti ṣí ọmọ kéèyàn mọ́ jagun wọn kéèyàn mọ́ sọ̀rọ̀ àpọ́nlé fún wọn wá fíbi láwù mọ́ jàná àgbólémínà rọ́hmà ọlọ́ni wá rẹ ìyẹ́ àánú rẹ̀ lẹ̀ fún wọn ìyẹn kíni ìyẹn pé gbogbo wọn bá ṣe wọ́n ga tó wọ́n á jọra rẹ̀ lẹ̀ fún un. fún àkọjá ẹni tí ó jẹ́ nọ́mbà wà nínú ìlú rẹ̀ ní president kó jẹ́ president tó bá ti níyà láyé wà ní bàbá ọ̀rẹ́ ra rẹ̀ lẹ̀ fún un. ìyẹn ló ń bá pé a gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn òyìnbó tí ó gba ánsá mọ́ sí ẹ̀yà lọ́lú lẹ́sìn àbí náà lóyìnbó wọn pè ajáfà ni àwọn arúgbó ẹlòmí tí yà rẹ̀ bá ti dàgbà tó bàbá rẹ̀ yóò kẹlọ̀ jù sí bẹ́ẹ̀tùlẹ̀ ajáfà ìjọba ọmọ tí kí wọ́n ìgbàfẹ́ ti di ẹrù tí wá ń lé tó bá wúwo lé lówó mọ yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù ẹnumọ afọ̀yẹ ló ẹkù tọ́jú o àbí kó yẹ kó kò dáa gbogbo látàmọ́ gbà á ah, ní wọ́n dá àìmọ́yí àwọn nǹkan àwọn ara burú tí ó dá àsìkò tó yẹ kí òbí ní díẹ̀ kó ní wọn á tè bá dà lára wọn yóò wà lóde kíni yóò wà lè gbé ẹgbẹ́ tó là ájáfà ilé àwọn arúgbó àbí pẹ́ẹ́pẹ́ òfin tá ń lomi ni pé ẹni tí ò bá ti sọ pé ó ń bọ̀ wà nígbà lálejò jẹ́mọ́ sí gbogbo èèyàn sí òfin yẹn lọ fún gbogbo èèyàn lọ́dọ̀ tí wọ́n sì tí bàbá rẹ̀ bá ti sọ ọ́lẹ̀ fóun bọ̀ àbí kinní kan kódà sẹ́kẹ́tìrì rẹ̀ lè dá àbí ti kọ́ ìtọ́rẹ̀ dá padà pé kò sínú líìsì pé dádì ọ̀gá rẹ̀ máa wá. àwọn ni protocol tó ń lò ní pé tó bá tí dádì ò bá ti sọ fáwọn ó wà tó bá ti wá àwọn ẹ̀sìn kí ni wọ́n dà padà ní. ìyẹn lè ṣe yíò fẹ́ lómi o èrè bíi tòbi. ọlọ́ni ká rẹ̀ra wa lẹ̀ fún wọn wà kó rọ́bẹ̀rẹ̀ hámúhù mọ́ ká máa sáré àpò ọlọ́run dákun bá ń kí àwọn òbí mi méjèèjì yìí o àmọ́ rọ́bà yá ní sọ̀gírọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti tọ́ mi ń kékeré àdúrà yẹn ó yẹ kí gbogbo wa pé rọ́bẹ̀rẹ̀ mọ́ ká máa rọ́bà yá ní sọ̀gírọ̀ tó bá tẹ̀ fún ìṣèfóbi tó bá rántí kàmá rọ́bà yá ní ọ̀gí ìrọ̀ tó gba kámọ́ ká máa fi ń ṣàdúrà fún wọn a ní àdúrà yóò fi yẹ pé kò síta lè ṣe fún wọn tó lè tó ń táwọn ṣe ẹgbọ́túnmẹ̀ ọlọ́run bá ń kẹ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kẹ́mi ń gbà ìyẹ́ pé gẹ́gẹ́ bí nínú iṣẹ́ ìbàlágà tẹ́bárí sànẹ̀rí ẹ̀ńtọ́ ń kọ ẹ̀ńtọ́ sọ pé ní tá a fi ń wé nǹkan ní tá a fi wé òtí ìdá tó yẹ pé yìí tí wọ́n bẹ̀rẹ̀ tọrọ kò tí tó dó tó yìí táwọn ẹ̀ṣẹ́ lórí tí ẹ káàgó ọdún gbogbo tó yẹ kọ́ ní kàní ẹ̀kẹ́nẹ́sẹ̀ lórí ìgbàgbẹ́ ẹlómìnà láti kékeré òbí ti gbóhùn jùlẹ̀ lílọ yàtí mi láti bá kékeré yàtí ẹ̀sùn láti ẹ̀bí ẹ̀ kódà subhanallah a ní tán ṣe dá àwọn tán jọmọ tó rí àkìtẹ̀kẹ́ kan bá bá ahé tó bá dẹ́gbà tó máa gbẹni tó bí ní ẹni yẹn ló ṣe tí ò dà bọ̀tọ̀ ẹ̀tọ́ tiẹ̀ tí ọlọ́run ní kó ṣe kó bí yóò ṣe kí ni wọ́n sì máa ké fún ámbìlẹ̀ ẹjọ́ ìjọ kìtọ̀ ìwé yá kíní kan náà fún ẹ tó àti kékeré náà ti ju alẹ̀ àti kékeré náà ti ní láti dá wa dára wa ká mọ gbọ́ra wa ẹmẹ ìlúmi tó nírú lórí ẹ lẹ́nu ní àti kékeré mo rotọ́ lọ́mọ ẹ lára rẹ̀ sọ́ọ̀ bá rotọ́ lọ́mọ ẹ lára gọ́ọ̀mọ̀ ìdídára sí ààrẹ àti bàbá rẹ̀ tí wọ́n bá tẹ̀ wá ṣe tó kù díẹ̀ káàtó kéèsì mí nìyẹn kéèké kó ọlọ́fẹ̀ẹ́ discipline wọn kéèké láti kékeré nǹkan tó wá lọ sùn náà sọ́wọ́ sùn mi so a máa sọ pé rọ́bì rẹ̀ hamú mọ́ àmọ́ rọ́bà yá ní ọ̀bí rọ bákan náà ọlọ́run àfọwọ́nà àtàlá wọ́n fẹ́ fún wa nípa ọ̀rọ̀ ọ̀yá àwọn ọ̀sọ́tún Lukman wọ́n ni fọwọ́ ìsáná bí wà lè dẹ́yìn ẹ̀ẹ́sáná fọwọ́ sọ́yìn ìsáná bí wà lè dẹ́yìn asọ àsọọ́lẹ̀ fọ́mọnìyàn kó ti dáadáa fáwọn òbí rẹ̀ méjèèjì hámà láti hu òmúhú wáhànán àlàwáhàní ìyá rẹ̀ gbé ọwọ́ ti kí ni ó lóyún rẹ̀ ní ọ̀lẹ lórí ọ̀lẹ ìyá ti dọ̀lẹ ọmọ tó tún wà lára rẹ̀ náà ti kí ni ó tún dọ̀lẹ wá fi sọ lòun fi àmì ìní ó tọ́ tọ́ tọ́ ìgbà ọdún méjì àkọ́kọ́ yẹn tiẹ̀ ní ó ń tọ́fù ó kọ́ tọ́ ó tọ́ ó fún lọ́yàn ó tó ẹ̀rí kò lè dáa kẹta tí ń gbà àìbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yìn ìyá rẹ̀ ẹ̀ mọ́ fìrì fẹ́ ẹ̀kọ́ mọ ẹ̀yìn sùn kọ́dà kẹ́yìn mọ́ dégé ni ẹ̀mọ́ sùn torí tó ń bá sùn ẹ̀yìn náà sùn bọ̀ tó ń bá sùn sí kọ́dà kẹ́yìn mọ́ sùn tani ọmọ bá sùn tán ọ̀tún fẹ́ kó jí òwò ọ̀tún ó lẹ́yìn kó ọ̀tún ọ̀tún wá gbaṣẹ́ iṣẹ́ wo lọ gbà ọmọ akẹ́ kọ́mọ̀ bá fi kìí kọ́mọ̀ bá jí kọ́mọ̀ bá lè mọ̀ rẹ ẹ̀yìn náà ẹ̀sùn ẹ̀kọ́ ti bá tó sùn sí ní gbà tẹ́lẹ̀ yóò ṣe kí ni yóò tún jí ìwọ bá gbaṣẹ́ ọba ń gbẹ̀rẹ̀ omi tí ń gbádùn lọ́n tiẹ̀ ìyẹn ló máa lọ ọmọ tó dàgbà tó dédé yẹn kí náà sì ń gbà kékeré bó bá kù yẹn gan lásán kò tó ọlọ́ni àti dáadáa fún mi àníṣkúrò lí wàlíwàlì dẹ́ dúpẹ́ fún mi tó bá ti ń dúpẹ́ fọ́lọ́ bó láti mọ dúpẹ́ fọ́lọ́ jẹ́mọ́ bó láti mọ dúpẹ́ fọ́lọ́ ẹ̀sọ́ àmà sí ní òtútà wá ní àlámdélà nìkan ẹlòmídà àlámdélà ẹ̀fẹ́ yìí dùn sọ <laughs> àmà dúpẹ́ tẹnu àtùmọ̀ sí ọlọ́run náà bá tó wá ń dúpẹ́ fún mi wà lè wá lè dẹ́ ìkà mọ́ gbàgbé àwọn òbí rẹ̀ méjèèjì ìláyà àlùmọ̀sí ọ̀ ẹwà láwọn òbí nínú ẹ̀tọ́ wọn làwọn ṣe dáadáa sí wọn àmà gbọ́rọ̀ sí wọn lẹ́nu àní yapa àṣẹ wọn àyàfìgbà tán bá pa wá láṣẹ kàṣẹ lọ́wọ́ torí pé bí ipò wọn ṣe tó yìí náà ipò ta lójú tí wọ́n lọ ipò ọlọ́run ọlọ́run wà ń já àdáàkà táwọn òbí rẹ̀ bá wá mú ẹ tún láàsì àlá àǹtíṣe tàbí kọ́ ṣẹbọ sí mi pé ẹ́ tó bá pè mí mo bí ọ nítòótọ́ ọgbọ́dọ̀ mọ́ tẹ̀lé mi lọ bí ògún tàbẹ́ bọ̀ ọgbọ́dọ̀ mọ́ ràṣọ ògún fún mi ọgbọ́dọ̀ mọ́ wà bí àtẹ̀báyé wa tàbẹ́ tó jẹ́ pẹ́ bọ wọ́n tó kùránì ní ká bá tún kókù ò ní fi sọ wọ́n tún láti rẹ̀ wà ń já wọ́n sọ di jihad wọ́n sọ dogun mẹ́ lọ aláǹtúṣe rẹ̀ kàbí pé kọ́ ṣẹbọ pẹ̀lú mi máa lé sálákàbí ilm ní nǹkan tó nímọ̀ sí tàlá tó pé ẹ̀họ́mọ ìmẹ́ lọ ní ìtẹ̀lé wọn. gbogbo ẹni tẹ́sí bá ní àtẹ̀lé tó bá ti ń kọ pé ó pa wá láṣẹ káṣẹ lọ́hùn ànítẹ̀lé inú wọn ni ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin àwọn ọkọ yín ẹ̀sìn dandan gbọ́dọ̀ tẹ̀lé wọn tó bá parí láti kẹsẹ̀ lọ́n ẹ̀ ń tẹ̀lé àwọn aláṣẹ àwọn olórí wa tó bá parí láti pé káṣẹ lọ́n àní tẹ̀lé ọlọ́run á ní ṣùgbọ́n pàṣọ ibù mọ́ fi dúnìyà màrúfà ṣùgbọ́n gbogbo tó bá jẹ́ káìpẹ́ lẹ́bọ̀ ló bí yẹn ó bá ní ọwá bọ́ ọ̀sẹ̀ pọ̀ pẹ̀lú ọ̀ní bá ṣe o tó bá ní ọwá tẹ̀sìn mí pẹ̀lú òun tí èdè mùsùlùmí ọ̀ní bá ṣe o gbogbo dáadáa tó bá mọ̀ láyé kọ́ sí kíní kọ́ fi bá lò ẹ̀gbọ́ ó ti jẹ́ lẹ́bọn yẹn náà àwọn dáadáa tó ti kù wọ́n bá lò ibi ẹbọn ẹ̀rọ yìí bá ti ọ̀sìn ní ka ìlànà ẹ̀sìn tí ń sìn yẹn fún lánàá ẹ̀rẹ́ lómi rẹ̀ ìyá rẹ̀ lè má jẹ́ mùsùlùmí àbá rẹ̀ má jẹ́ mùsùlùmí àbí tó wọ̀ ní bọ́n ṣe tán ṣe ṣùgbọ́n ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí òbí ẹ̀fọn àtúmọ̀ òbí Aisha ìyàwó ànẹ́bí àbákì lójú ó wá tún bímọ kẹta ń pẹ́ ní àsùmọ́ àsùmọ́ wù yẹn nígbà tó ṣe ìjírá kó mọ́ka lọ sí Mẹdínà ìyàwó àbákì tó bí àsùmọ́ kò tíì gbà fúlám ẹwà dúró ní tí ayẹwà ń rin ọkàn ọmọ rẹ̀ fà tó ti kékèké rí sí ni ìyá yẹn gbà rẹ̀ ó wá wá Mẹdínà kọ́lọ̀ jẹ́ kí kọ́lọ̀ ṣe rán ọ̀rùn kálukú wa ká débẹ̀ ká ọgbẹ́ ká kábọ̀ ẹ̀ẹ́rì bí Mẹdínà ṣe ṣe kí ni ló lè jìnnà sí mọ́kà sí ìrètò pọ̀ ni ìgbàun tẹ̀mọ̀ owó yá ni ẹ̀rìn ní àbógbò ràǹkómi ẹmọ ẹjọ́ tí ó lò lọ́nà torí kó sáfẹ́ rí ọmọ rẹ̀ nígbà tó dé àtìmọ́ ìyá ni láti mọ́ká kò tẹ́ ó gbogbo wàhálà tó fẹ́ bọ́lọ bá ní pé ìyá mi dé ó ti fẹ́ kí n bó ìdè ìrà ànẹ́bì tẹ̀sẹ̀ rí ni dé tí ń bá ànẹ́bì ni sí ẹ̀rọ ni ó ní ìyá rẹ̀ wá kí n lé mọ́ mi ìrọ̀ ní bá ṣe tó bá lọ fẹ́rẹ̀ ọ́ lọ rí àtúnmọ̀ kọ́kọ́ lọ gba fatuwa lọ́dọ̀ ànẹ́bì nẹ kò tí ẹwọ́ bí tí àyẹ̀ tí mọ̀ wọ́n ti gíní ó ti jìnà tó nítorí kí ló fi ṣe tó ah, kèfèrí nì ànẹ́bì ìjẹ́ kèfèrí òmìnir pọ̀ ní gíní ọ̀dẹ̀ bá ṣe so àwọn nǹkan wọn wọ̀nyí ta gbọ́dọ̀ sọ a máa tẹ̀ láṣẹ wọn a máa ṣe dáadáa fún wọn irú dáadáa wọn láti fún wọn tẹ́lẹ̀ bá gbọ́ dáadáa ni pé a máa fún wọn lówó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kan sọ owó nìkan o torí pé nígbà mí báwọn òbí yẹn ti lówó làgbà tó tún lè lówó jù wá lọ àbẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ pé ọmọ olówó ni bàbá rẹ̀ ní kódà ọlọ́wọ́lọ́wọ́ ọ̀gẹ́gẹ́ tó fún gan ní owó káípa lọ pé ká fún ọlọ́wọ́ nìkan dáadáa ilẹ̀ nílẹ̀ láti fi rán nídi dáadáa mọ́ à nǹkan dáadáa jówó lọ nǹkan bí tún àtọ́mọ̀ ẹ̀ṣẹ́ ó àwọn gbọ́rọ̀ tí wọ́n ní ẹnu títẹ̀lé wọn ọ̀ràn èèyàn ni kódà àwọn afáàmọ́ pé títẹ̀lé wọn bó ṣe jọ́ràn èèyàn tó nẹ́fílà táyàn kíni tí ẹ bá ti ràn ọ̀ràn kíni nẹ́fílà ni a ní bí ọ̀rọ̀ òbí ṣe jọ́ràn èèyàn tó ó fẹ́ gbé nẹ́fílà tó abọ́ ti gbé dúró òbí rẹ̀ wá ń pè ẹ́ tọ́nà kó nídìí ọjẹ́ wàá ṣe kíni wàá kọ́ ti nẹ́fílà yẹn pé ẹlòmíì ee bèbí ọdí kọkọ kírun náà àtìbọ́dọ̀ lọ kí bẹ́ẹ̀ ni but àwòbí yẹn ọ̀ràn èèyàn ní kéèyàn tẹ̀ láti pẹ̀ nẹ́fílà tó fẹ́ kí yẹn ṣe kìnnìkì sọ̀rọ̀ àbí tó bá pé nídìí ẹ̀ tó bí ẹni bá pé kírun ah ọ̀n kírun ọba sọ́wọ́ so àwọn ti dáadáa sí arákùnrin kan wá bí pé ṣe dáadáa sí jù ní ìyá rẹ̀ ó tún ó tó lẹ́yìn náà ni ó tó ní ìyá rẹ̀ ó lẹ́yìn náà ta ni ó ní fún mọ àbáàkà lẹ́yìn náà bàbá rẹ̀ ó lẹ́yìn náà ta ni fún mọ àdìnáàkà fa àdìnáàkà báyìí bá ti wá súnmọ́ ẹ sí ẹ̀gbọ́n bàbá àbúrò bàbá rẹ̀ àbúrò ẹ̀hẹ́n ṣùgbọ́n ìyẹn lọ́kọ̀ tó tíwájú so eléyìí Abu Huraira ó wá foríjì fún ìyá rẹ̀ ó kọ́ wá forí fara rẹ̀ ó wá fún ìyá rẹ̀ ajẹ́ pé inú táàmù wá fún náà ni àforíjì a sì máa ti dáadáa tí Umaru tó ṣe kíníkà tó jẹ́ bẹ́bẹ́ a ní na Umaru Umaru máa ń àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ tó jẹ́ Umaru nígbà tó Umaru ti jáde láyé Umaru wà mọ́ lọ sí dáadáa sí wọn kí ló ń sọ ọmọ lọ́dọ̀ bàbá bàbá yóò ní à ẹ mọ̀ pé nígbà tí bàbá mi wà láyé àwọn ta ni àwọn ọ̀rẹ́ bàbá mi rèé mo sì gbọ́ tánà bí sọ́njọ́ kẹ́kẹ́ ní iná mi ní àbárè lìbírì nínú dáadáa ni pé sí látà áàlè wújì àbí bàdà ayín ìwálẹ̀ ìyẹn pé kéèyàn máa ṣe dáadáa sí àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àbúrẹ̀ ìyá rẹ̀ sí ayétẹ́nu dáadáa tó pé ìyá yẹn mọ́ sí dáadáa tẹ́ni yẹn bàbá yẹn mọ́ sí dáadáa tìgbà tí wàá tí mọ́ ń kọ́ inú dáadáa pé ah, kẹ́ni yẹn mọ́ bá mọ́ fíìlì ẹ̀ pé ìtẹ́ àdá mọ́ sí fẹ́ni yìí ó mọ̀ lọ́bẹ̀ẹ́ hit bàtà ọkùnrin kan ní òun fẹ́ lọ rìn àjò òun fẹ́ bá nẹ́bì lọ ogun ànẹ́bì orí ààrẹ oníbẹ̀ẹ́ ni àlọ́jagun sára ìyá rẹ̀ ṣàwálẹ̀ ká lọ àtàyègbè ojú tó àwọn àfá àtọ́tọ́ yẹ́ ẹ̀fánẹ́bí gẹ́ẹ̀tì pé àwọn àbá rẹ̀ níbi ẹ̀ tó elé nínú àwọn ojúṣe wa ni ọlọ́mà sùfánà àtàlá kí ó wa wọ́n ní ìṣàmù ọmọ orí wàkáfẹ́ lè parẹ́ ó gba lọ́dọ̀ àbá rẹ̀ pé àbúrò rẹ̀ rí ọkùnrin méjì àdìmọ̀ abúlé àrùké èmi jìdẹ tálílé ìjẹ tiẹ̀ ó sọ fún kẹ́nà méjì ìdẹ́jọ́ lọ ẹni ọwá dánù kẹ́ àbí dáàdì mi nì fàkọ́ọ̀l abúlé àrùké bá tó dáàdì ẹ̀lẹ́jọ́ lọ látò sàmì ìbísìmì mọ́pẹ̀lú pọ̀ o tó dà nú àtàfẹ́ pé àwọn èèlò ẹ fúnra wọn ọ ti wá nǹkan pé dáàdì ẹ̀ náà ní ní Abdullahi Ali tani ìbálì náà ló kọ dáàdì mi mọ́pẹ̀lú pọ̀ o inú ẹ̀kọ́ ni èyí pé àbáyàn ní okọ̀ pàlàtẹ́m ṣe àmọ́mọ́ àbúrérà ní pẹ́pẹ́ abẹ́ ẹ̀lẹ́jọ́ lọ ìwọ́n mọ̀rin wájú ẹ̀wù wájú abẹ́ ìjọ lọ bí fẹ́ǹsì ọ̀rẹ́ àwà lẹ́yìn ẹ̀yìn pàlàtẹ́jìlì skọ́bọ̀là ẹwà débi kan ẹgbẹ́ jòkó ẹgbẹ́ tí àmọ́ yẹn jòkó wọ́n sáré jòkó ti pọ́n àbá rẹ̀ sì wà ní orí ìdúró mọ́jòkó ti wájú bàbá rẹ̀ Islam ẹ̀sìn ẹ̀kọ́ ni inú àwọn ẹ̀kọ́ tá a fi máa bá àwọn òbí wa lò ní òwò ẹni tó wà láyé àwọn òbí wa àsọdápọ̀ àwọn ẹ̀sìn ìtara wọn lọ́nà tó tọ́ ni òkè ìtara ìsọnù Yorùbá wo hmm, wọn dín àkàrà gbogbo gbà àkàrà tó tún níye ẹ máa fún yẹn ẹni á dín àkàrà ni èyí jẹ́ ẹ̀tún dá wàhálà lẹ̀ fún yẹn kó máa wówó owó búrẹ́dì káàkiri ẹ̀kọ́ níjẹ́ ọ̀kẹ́ náà lọ <laughs> ẹ́ ó lọ́nà tábí ń gbà tí àmọ̀ tẹ́ dáadáa wọn kódà á ní tó bá jẹ gbèrè àwọn bá wọn tán tó bá kétó ní ọmọ nípa ṣe kódà tó bá alẹ́ bá wọn ṣe ájì tó bá ti dàgbà tí wọ́n ti ti ṣe ájì rí nínú òfin náà tó ní ká àbáyọ̀ lè lọ ájì mọ́ wàhálà pọ̀ bàbá ní kó lọ ìró wa dékin lọ fún wọn ni àfiwọ́ obìnrin tí wọ́n náà tó ní di ẹni tí ó tẹ̀lé wọn lọ pẹ̀lú mọ́jàmí kí yẹn ti lọ ájì tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan wọ̀nyí ẹni ojúṣe ni ọlọ́wà sọ́nà àtàlà kó sànà kó sàlékún àgbẹ̀yẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan. الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه